الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وقنين nínú nǹkan tó lọ ẹlẹ́dàá wa tó ṣe béèrè nípa ọmọ àlùjáná tó wọ àlùjáná ọmọ náà tó wọ náà wọn náà ni wọn á nà ọmọrì yìí sí ìmọ̀ àfìnà ọjọ́ ayé tó lọ́wọ́ fi fún ọ iye ọdún iye oṣù iye ọjọ́ tó ní kálukú lò láyé báwo ló ti ṣe lò ó tó fi lò ó lálòjá ọ̀nbẹ nínú àwọn èèyàn ẹkú láti jẹ́ kí wọ́n ti mara wọn yẹn ti gbọ́n tó fáwọn ti bàlágà wọ́n mójú tẹ̀sìn wọn wọn fi ẹ̀sìn wọn ráàlì wọ́n jẹ́ ẹni tó ṣe pé wọ́n ń gbìyànjú láti ní àlékún mà òye nípa ẹ̀sìn wọn nǹkan ṣe ń máa yun fi ń ṣèwà o ojoojúmọ́ ni wọ́n wà nù palẹ̀mọ́ àìbámà tó bá lọ jẹ́ pòní lọ́jọ́ tó ń hàn kó wọn má bàa jẹ́ni tó kábàámà púpọ̀ wọ́n gbìyànjú lójú wọn bá ti ṣe lágbára ma wọn jẹ́ kí ilé ayé kó jẹ wọn lérè ọjà owó ọlá ipò kìí sọ ní nǹkan tó mumú láyà wọn mọ̀ lọ lọ́jọ́ kan máa ń ronú nípa àwọn ẹni ti lọ kí ni nǹkan ti ń ṣẹlẹ̀ wọn báwo lọ sí yá máa wá. báwọn ni ó ti fẹ́ rí kátó di dípa adéjọ́ ọ̀gbẹ́ni gàlùkù yáàmù báwọn ni sàárè ó ti fẹ́ rí ẹni tó ti wà ń bẹ̀ ṣáájú tiwa kí ni nǹkan tí wọ́n ń rí lọ́wọ́lọ́wọ́ ọjọ́ ẹni tó mú wọn máa kóra wọn fi ń gbogbo aburú gbogbo àìdá wọ́n ń ronú nípa àtúbọ̀tán bẹ nínú àwọn èèyàn àwọn àdá kejì ó ti pa àwọn nǹkan tó mú mú láyà wọn lọ. màá dógún màá dọ́gbọ̀n màá di koko bàbá àsáàsù jàbá hẹlẹni ní gbogbo gbà haranharan lórí nǹkan lé ayé màá kójọ màá lélẹyìn màá nìkan lórí rẹ tẹbárí tí ń bẹ nìkan ṣe ọba ṣe ń torí nǹkan kan àfi ń torí owó tẹbárí tọkọ nìkan nìkan ṣe ń ba ajá tó mu lọ́tà ọba àjà kò mu lọ́tà àfi ń torí owó ẹyẹ ayé náà ni ní gbogbo ìgbà bó sùn bó jí kò ní nǹkan kan tí ń tìtorí rẹ̀ sọ tí ì bá sọ̀rọ̀ lé ayé ọbẹ̀ nínú àwọn èèyàn tó ẹ pé tí gbogbo ara yóò tó jí pátá ó ti pò mọ́sẹ́ yóò máa ṣiṣẹ́ ni yóò máa ṣiṣẹ́ ni bàtí wọn á wo sẹ́wọ̀n wọ́n rí pé gbogbo ẹ̀ náà ìṣẹ̀lẹ̀ ayé òfin kankan sílẹ̀ nínú àkókò rẹ̀ láti ẹ̀ ti ronú báwo lọ̀rọ̀ mi ti ṣe jẹ́ mo wá lọ ọjọ́ kan tí mo mọ̀ ń rò pé mo fẹ́ lọ rí gbà níbi tí mo ń lọ tí ò yẹ kí n múra kò ronú irú rí ìjọ tí kú bá ọgbà mi ẹ̀rà mi irú èwo leléyìí èyí bẹ́ẹ̀ ni bí bàbá náà ṣe eléyìí ò ní rí nu fi jẹ́ pé títí àwọn ẹni tí kò ronú nípa àtúbọ̀tán wọ́n lu ọjọ́ ayé wọn lòkulò àwọn lọ́pọ̀ jù wọ́n lu ilé ayé wọn rádáradá àwọn ni wọ́n pọ̀ jù wọ́n máa fi gbèsè ayé ṣòfò wọ́n máa fi gbèsè ayé ráàlì ẹlòmíní tí ó ti pé ọmọ ọgọ́ta ọdún ó tún sọ pé kólówó gùn alẹ́ mi ọ̀dà ọgọ́ta tó lu àtìgbọ̀n kí ló fi ṣe kí ló fi ṣe tó ń tún wà lẹ́kùn ẹlòmíní ti lu àádọ́rin ọdún láyé pẹ́pẹ́ rédíò àti ránù yín náà ni òun náà ni bàbá àṣálẹ̀ níbi ká dìtẹ̀ wọn náà ní bàbá aṣálẹ̀ níbi ká da gbogbo nǹkan rú wọn ní bàbá aṣálẹ̀ nínú káwọn èèyàn ká máa forí wọn gbára wọn ó sì ti ń sọ pé kó ló wà mọ́ pa wá léwe ọmọ àádọ́rin ọdún sí ìwé ni wọ́n sí ìwé ni wọ́n ojú ẹ̀fọ́ tó ń bẹ nínú àwọn ọmọ tó bí tó ti kú ó ń bẹ nínú àwọn ẹni tó ṣe wípé wọ́n fẹ́ bí báyìí lọ́mọ kúrò láyé ọmọ ti kú mọ́ ìyá rẹ̀ lórí tí ó sì yé ṣẹlẹ̀ ìwọ ti wá lo àádọ́rin ọdún mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá lọ́nà méje òtún ní kólú amẹ́jà kúléwe ọmọ ọdún mélòó lọ fẹ́ kú torí pé gbogbo gbèsè ayé òun ló kú lọ ló ń lọ ó ló lọ́nà tó jẹ́ pé yóò wúlò ètò títẹ́ ni wọ́n kàn fún lọ́wọ́ tó jẹ́ pé èèyàn ò rí lò dáadáa ni wọ́n ń pè ní pé èèyàn rí ilé ayé wá tó bá yẹ pé ọdún díẹ̀ lọ bá lò tó sì lò dáadáa tó lò lọ́nà tó fi ní pàgbámọ̀ olùwàkọ̀bọ̀ fàlùbáríkà sí ọmọtẹ́mi ọkàn fọ nígun yà nígun tó fi jẹ bàbá ńlá yà nínú náà jahannam kí láǹfààní ẹ̀mí náà torí ẹni anabi sallallahu alaihi wasallam ọlẹni tó lóore jù nínú àlùmọta wọn o ọlẹni tẹmí rẹ gùn ìṣẹẹrí rẹ sí pọ ìṣẹẹrí rẹ iṣẹ́ tó gbélé ayé títí gbogbo ẹ dá ìṣèkítẹmí ọkàn gùn lásán torí de eléyìí báyìí ọjọ́ ayé wa tá ń lò yìí. ọ̀nbẹ lábẹ́ àkọọ́lẹ̀ pé gbogbo ń tá a gbé ṣe ń dẹ̀ lórí òbí wa léèrè olú ẹlẹ́dàá kó fún wa ní dáadáa sí i hàn án subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Thank you.